على كتاب التوحيد وكل ينفعني نري ترى بلاوى شيخ الإسلام المجدد محمد بن عبد الوهاب وسبيدي تشانفعني أدى القلب سبيد هي غزواني القلب مفيد ولا نري ترى التوحيد اللي كتاب التوحيد ناي نريد حكي ترى أنا حكي ترى أنا كتير أنا تريد يا مسلمين pàápàá jùlọ àwọn musulmans tó wà yìí wọ́n tí wọ́n sáńsà ní púpọ̀ ti kéǹjì wọ́dọ̀ ìfìsí àwọn bídá wọ́n fi kí súnà kalẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ bí káàkiri lágbàáyé lónìí dáwà muhammadu abdul wahabi lọ́ọ̀bá sọ̀rọ̀ àwọn ọ̀tá dùn tó wúlò nípa ìmọ̀lọ́run lọ́kàn nípa nǹkan wà nìyí ọlọ́mọdé àti yíwá jùmọ́ ní sọ́láyé ẹ̀ lọ nípa kọ̀ọ̀kan alkarim ọ̀dọ́ la ilaha illallah bismillahir rahmanir rahim àbá ń sọ ń pa ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ti ń àwọn òfin lẹ́wà ń fún wa wá ní ìkàbà àti ọmọ aṣọ àti àbí ìgbésàdúgbò náà وقد أقسم أسر أجدى جنة ويجا برا سيد بدر آدم أسواج وما نجي آدم وآدر الناس عندهم سجد النومينية هذا البشر محمد صلى الله عليه وسلم وقال ويم الله فلو برا لو أن فاطمة بنت محمد نعم أن فاطمة بنت محمد سرقت تقول فاطمة ما محمد قال قطعت يدها والله ما بي وري أودي إمام بخاري لبا دي سوات إمام مسلم ولهم قراء كمان قابل ثاني وقوله قل له في عبد الله فخافوا قالوا تقوما أديهم أديهم رسول الله أهم في واني عبد الله àdéhùn tí ọlọ́wọ́ bá ṣe nígbà ní ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ṣe áwòfò ẹ̀rìkẹ́ mú sí ọdún mọ̀tò alùlọ́kọ́ ọlọ́wọ́ fi àwọn àṣùpapọ̀ ó di ó fi gbé ọ̀gá àgbà bí wọn lè gbogbo tó ń kọ́ sí àwọn tó ti súnmọ́ lẹ́yìn ó máa rẹ̀ bí ilà ìbáàdì onílàjú bọ́ọ̀n ní gbogbo àwọn ẹ̀rú ẹ̀ kọwọ́ ìbáàdàtúnláì ìdíjì ìsùnánà wọ̀tàrà onílẹ̀ ni jùsù fún ọlọ́wọ́n bá tó mọ́ jùlọ púpà jùlọ ìkìlẹ́mì bí amòrì àti máa mú àṣẹ rẹ̀ ṣẹ́ ọmọ أخذنا وقد أخذ الله من بني إسرائيل الله بني أبموا الدين فلا بني إسرائيل بعثنا منهم إثنى أسر نقيبا لما هو سواج جهدي ونقيب يعني سواج جرائيس يعني أما مجلا بيكوكا فبيكوكا بيكوكا لبني إسرائيل بيكوكا نبي داكم وقال الله الله إني معكم قل ما معكم قال الله هو قلوهم jimintuni inni ma'akum wa in aqamtum as-salah tajibun hujuru wa atikum az-zakata tajibun az-zakata wa amantu bi rusuli kula jiji solo ba wa mo solo ba ko wa azatumuhum tajibun wali ana wa ko akratum Allah aqadana asana tayin dolo lo lu ba yin eyin lo lu yin eyin lo la la títí bá jùlọ wọ̀lúláyà ọlọ́wọ́ wà pẹ̀lú ẹni ó dá nǹkan wọ̀nyí ọlọ́wọ́ wà pẹ̀lú ẹni ó dé wa olóòrẹ́ ọlọ́wọ́ pẹ̀lú rẹ̀ kò ní kí n sẹ́ ń dè mára rárá o ni ní ọ̀pọ̀ ká lẹ́yìn náà rí pé òun gbìyànjú ìtẹ̀lé sínú òjíṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láwọ̀ rẹ̀ wọ̀ sílẹ̀ ọdẹ nǹkan lé ọdẹ ń bọ̀ rẹ̀ lẹ́yìn náà òun gbìyànjú ìdíjọ́ ẹ̀sìn bá ń bẹ ẹ̀yẹ náà nìkan ọ̀rẹ́sìn náà lọ́wọ́ wọ́n di wàá tẹ́lẹ̀ sẹ́lẹ̀ balọ́wọ́ gbogbo agbègbè alámàrí rẹ̀ mà tó ni wọ́n lé díẹ̀ wọlé àdáwò ní nígbàlá àbáwá dùn náà ni wọ́n di sẹ́mẹ̀rẹ̀ sẹ́lẹ̀ balọ́wọ́ nígbà wọn. هذا ميثاق من دال المخلوق إليه ناني أدعو صلى الله عليه وسلم وإدعا nígbà àwọn ẹ̀dá nìyẹn ọlùhù ọlọ́wọ́ abúrúkú àdéhùn tó ní ó ti fún wọn ọkọ̀ ṣùgbọ́n ní ọmọ ìṣẹ̀yà وكفرنا عنكم سيئاتكم وانتباعوا والله وما في شيء ما تعرفوني الله ده من من دوا قال لي ما في هو تبعت ما في ودي وا قالوني ما في ما فرجي ذلك ودخلناكم جنات تجري من تحتها الانهار أبو بكر ما قاموا يقولوا جنات àwọn akéré mọ̀lẹ́ oníṣẹ́ lábẹ́rẹ̀ gan ọba ń bẹ̀ dáwà náà tó wọ́n jìnnà lọ́wọ́ tó wọ́n láwọn àmà áádá mi ń dá níbi lọ́wọ́ àzọ̀jàn wọ́n láti gbé ọdún sí ṣe ilé náà láti gbọ́ ọ̀bùn tó ọba bẹ́ẹ̀rí kọ́lọ́wọ́ sí àmójúkò mi àwọn àti wa ọba kọ́lọ́wọ́ fún ẹ̀sẹ̀ wa nìwá ẹ̀kọ́ kọ́wa náà mọ́ àdéhùn tí kọ́lọ́n kà fún wa yẹn ní ẹ̀yìn amúṣẹ́ sani ayàbí ilẹ̀ ayàbí kàríma ayàbẹ̀rin ayà alágbọ̀nlẹ̀ yìí fi arbáàtù wọ̀sàyàtì lakalik bin khalik wajalla àwọn òfin bẹ́ẹ̀rin wà bẹ̀ ọdọ̀ ọlọ́wọ́ bá ìgbà ọlọ́run máa mẹ́rin wá ń bẹ̀ sí àárùbá wọ̀sáyá mílíọ̀lá fáàlì gẹ́gẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ dà àwọ̀dẹ́ ọlọ́pàá ti kọlọ́ tó gbù jùlọ al'ura ọ̀fẹ́nà akọ́ nínú ayayi an na kọrọbù malin yẹtì illa bindati iya asan agbẹ̀rẹ̀ jẹ́wọ́ mú rúkan agbẹ̀rẹ̀ fọwọ́ kan mú الثانية أن نوفي القيل والميزان بالقسط بين وصول حوانيا قيل تركا وعشق ديري آخرو الثالثة أن نعدل إذا قلنا تدسر كما صدادا مسلمي سورة بروكبني كل أوف ظلو بابي سباني وقلو مسلمي دادا يوم أدلو بورور يوم أقبر يوم أهو كل سورة بابي بوما تفيل قولي بوما تفيل بوما تفيل بوما تفيل

رابعا وصف بأهل الله فلا يكري كم واجهون ولو بسين كم واجهون ولو بسين والآية الأولى آية لا أخبرك أصدقائها سيدة خمسة وصايا أو بطن نعم الوان به صار جميع تسعة وصايا بواجه تسعة يعني هم بطن الوان به كل يعني ثم قال عز وجل وأن هذا صراط مستقيم eléyìí náà lójú ọ̀nà tèmi ọlọ́run bá tààrà tẹ̀lé ọ́ọ̀ oníkẹ́ o àwọn òfin ìfin ọlọ́run bá tẹ̀lé áàrí ìhìyẹ wọ̀sílẹ́tò láàṣírà eléyìí náà ni ẹlẹ́ẹ̀kà ẹlẹ́ẹ̀kàwánù àbíjáàbí masoud rọ̀dí قدي ومذاكرة يوربا وقولوا إن وأن هذا صراطي إليه لتكميل يا يعتبر أن المشار إليه ما سبق من بنتك خدمه هي كان أتيه ذلك واي لأنك لو تعملته وجدته محيط بشرع الكلية يعني تقارنوا كما هيا ما أسمع واي gbogbo dúgbà tẹ̀lé àti إما نفسا إما بالنفس في نفس القرآن والزرات إما إماعة إما عبيد التحسين أن المراد به المراد به ما علم من دين الله bẹ́ẹ̀rẹ̀ ti gba agbẹ́gbẹ́gbẹ́ agbẹ́gbẹ́ pẹ̀lú ẹ̀rẹ́ ní kí n ta lórí ìgbà ń ta ìfọ́lọ́ọ̀bá ìlà hàbà lẹ́rí dáàkùn bí i rọ̀fúlú sọ̀rọ̀lọ́ àrọ̀ sílẹ̀ kó wà sírọ́ọ̀tì ọ̀rọ̀ àwọn òfin tó àtọ́ ní àníbi mọ́ fún ìjọba fún yín o kò náà lè jú ọ̀nà tèmi ọlọ́run ọba ẹ kọ̀rọ̀ yìí ti mọ̀rọ̀ sílẹ̀ ilẹ̀ ilẹ̀ ìṣìkánà wọ̀tàálà ojú ọ̀nà tẹ́tọ̀ tó fi jùlọ tèmi ọlọ́run ọba sirati yudafu ilallah ọlọ́run pé sirati ọlọ́run fi ti sára pé ojú ìlúgbọ́n sí mi ó dira ìjọba tèmi mudafu ilallah azọwọjẹlẹ yudafu sàlì kọha ó ti gbọ́ ju lọ́dọ̀ tó ti gbà tọ̀tọ̀ ọ̀bí kọ́ọ̀lù tààlà sirati lẹ́rìnà àn àyíká aléyìn ìjọ ọ̀nà àwọn tó yọnu sí ọlọ́run bí wà nù wọn lọ́ọ̀bà alfatiha kúnà bífa ilà sàlìkì جوانا تهاني تجد لوبا بقوله تعالى صراط الله جوانا تلوبا الذي لهم في السماوات وما في الأرض طبعا تلبوا بجوان وسمات الجوان وريني هذا الشورى هنا أضيف إلى الله أفرأيت تجد الله بصراط الله عز وجل وإضافته إلى الله عز وجل ولا ربما تبعيت برعاه dáadáa o mọ́sọ́lé ilé tí ọ̀nà tí èèyàn gbà kan ọ̀nà kan tí èèyàn gbà ìjú ọlọ́wọ́ bá náà nìyẹn dáadáa o wọ́n lẹ́rí wọ́dọ̀ alẹ́ ìbáàdì ọlọ́pàá lọ́la ọ̀nà yẹn kàlẹ́ fún ẹrú eh, alẹ́ ìbáàdì ọlọ́la ọ̀nà yẹn kàlẹ́ fún ẹrú ọ̀nà tẹ́lẹ̀ ọdún yóò àjọ wọ́jẹ́lẹ̀ jẹ́lẹ̀ wàhálà ìdájọ́ ilẹ̀ sàlẹ́kì ilẹ̀ àdáhùn lọ́dún ilẹ̀ sọ̀lọ́kù ọlọ́wà ti tó ti ọmọ yìí wáyé làákà yìí ọlọ́run ní ilé ìlú ju ọ̀nà tèmi ààrẹ àṣírọ́ tí kílẹ̀ jẹ́ tó fi fọ́ọ̀lì Muhammad sílẹ̀ an samu tarikata tarika tunisiya jariya kabziya sanjibiya nika dole ya kike àwọn tó wà ní ẹni sẹ́lẹ̀ ojú àti múwá ní àwọn tó àádọ́ kan wọlé tí ìsìlámù gan ọ̀sán pa àwọn ojú ọ̀nà tí wọ́n ní ìlú lọ́yẹ̀ tí wọ́n tẹ̀sí وقوله مستقيما ابن في كديده هذه عال من صراط قولهم جوي ابن يكون اي حال قوله مستقيما لا ايجاد في فتبعوه كل جمله لا ايجاد كسيده كما قال فتبعوه ونكتله قوله ولا تتبعوا السبل السلام وجوانا او وجوانا bá gbénu Quran wọn bá lo ṣubú ìṣìnà ni wọn bá ti lo ṣubú nìkan yóò fi sàlámù wọn lo ṣubú àwọn ojú ọ̀nà ìjọba tó gbogbo náà bẹ̀rẹ̀ pé ààwẹ̀ zaka àwọn ṣubú náà àwọn ojú ọ̀nà ìlẹ̀rí ìjà àbò kí náà kí ni ṣubú lánàá ìṣùkọ́ ó yíwa ààrẹ àwọn ṣubú náà lóbi bí ìjà àbò sórí rẹ̀ lóbi bí ààwẹ̀ lóbi bí ìjà àbò sórí rẹ̀ lóbi bí ìjà àbò sórí rẹ̀ àwọn àmọ́ ọlọ́run fi adjective sí ní ìsìnkú ìsọ́lẹ́yìn rẹ̀ wọ́n kò fáàrì kò adjective àbí náà ní fílẹ̀ lásán bí sí bí ìrọ̀lọ́ máa fílẹ̀ lásán tó ojú ọ̀nà fún ẹ̀rí ọmọ tó bá ẹnu kùnrán ẹ̀ lè rí anwar anwar ara ọ̀ núr lẹ́rì tún mẹ́rin kanáà anwar anwar ara ọ̀ mẹ́rin kanáà mẹ́rin tú lànà ó lè dúpọ̀ àwọn súbúlù tó bá sí bọ́ọ̀nù fúnra wọn bí ti lára rẹ̀ ṣe nàní. ó di yé wa ọlọmọ fọ̀rọ̀ nípa fọ̀rọ̀ yìí wọ́n náà wà nígbà tó náà náà wà. náà wọ́n lọ́sẹ̀ tí ó súbúlù tó fẹ́ fún bí kùmù àǹtí léèlè. ó ti láwọn ojú ọ̀nà míì ó bá ìgbọ̀nyí ojú ọ̀nà tó náà wà. súbúlù ayé tọ̀rọ̀ yẹ kó mọ̀ tó wíyá kọ́ọ̀rì àná. ìgbọ̀n wọ́n gbélé ọ gbọ́nà tààrà yín ìfẹ́kọ̀ọ́kọ́ tó ti pín yẹlẹyẹlẹ fílù mọ̀dọ́rì ọlọ́run lò fílù mọ̀dọ́rì tó ti kọ̀ sínú ètò pé n tí máa ṣẹlẹ̀ tí ti máa ṣẹlẹ̀ ni ó sì sùn lẹ́màá rí ó máa ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ọjọ́ mi ọlọ́run lò fílù mọ̀dọ́rì fún ọlọ́run lò fílù wa ó máa ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ ni. الله أكبر من صفى بأمجاد أوفاء سببية ودي تفرق تفرق يزداد الله أكبر أو ثمين شو قالوا نحو لما يفوني ودي لكن أبلس من قطاع مضارئة الله يطاع مضارئة قولي تتفرق تتفرق ay annakum idha tafatum subul ay talan wujuna way raka bikum an tudili yo yan ku duona tolon ba ko lo bi tolon ba yin ta bikum ahawa ifinu wa gugu baya yin de ko da tawa dina se gona tala o diwa olomo di da dina jona tala lo ba hona kala subul diwa so ko subul جمع السبيل السبيل الطريق التي أعطاه الله إلى نفسه قال سبيله ما تقول لو على الله سبيله فقول له سبيله أيوه كان سنة لنا يعني. كان كناني سبيل واحد كان كناني جمع سبيل الله عز وجل يقول له كان الله بعد واحد أكناني أما ما عتاه كان يتطلب fasubu ka adida oríṣiríṣi náà àwọn ilé oríṣiríṣi ilé ma kú jẹ ilé ma kú jẹ ilé ma kú jẹ ẹ wo hikma ọlọ́wọ́n bá sàánà wọ̀ tààrà fi wá bí na ìsìlámù ọdún àdúgbò rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọdún àwò gbogbo àgbáyé ìgbé àwò lọ ọkùnrin àwọn alùsùn náà ọdún máa ẹgbẹ́ ọlọ́run sí wa تحريك ذاته تحريك سوا بيكمل تحريك سوا بيكمل láwọn tọ̀ríkà láwọn oníkiri orísìírísìí orísìírísìí ní láti àbí ẹ̀rọ ni wọ́n lè ṣe ìrònú àwọn ilé ìjọba ìjọba ìjọba ìjọba ìrònú àwọn ilé ó ní yéyí ọ̀yà tẹ̀síra wọn àwọn ilé ìrònú sí àwọn kírísì àwọn ìkírísì sí fún wa wọ́n sọ pé ọlọ́run sọ pé adébísọ̀ ọlọ́run pé wọ́n lọ bọ̀ọ̀lì ọmọkọlù àwọn sàkẹ́ ní àwọn oní àwọn nasara ẹwà wo ìrònú ìpáwà muhammadu buhari àwọn ẹmọ mọ́tò gbogbo àwọn mùsùlùmí bá gbọ́ àgbóyè fàtíà dáadáa títí ọ̀rọ̀ dùn mùsùlùmí dáa wọ́n bí buhari wá ní ọlọ́gbọ̀ọ́lù ọlọ́run pé àwọn nasara bẹ̀ ọlọ́run bí bí wọn ráyé pé wọ́n ń fi ìdá ìlẹ́yìn kí wọ́n mùsùlùmí tó máa ń ìdíkò dẹ̀ mọ́tí pẹ̀lẹ́yìn àti gbogbo ọmọ sọ̀rọ̀ ìdílé sábàárẹ̀ bí ti wà wà ní wọ́lọ́ bọ̀ọ̀lì ni ó ní wa ẹ ti tí mùsùlùmí àti ayé rẹ̀ wọ́n ti ní tàkàtì ìtàkàtì yẹn ìlú abúlé ní àbọ̀ wọ́n ti ní tàkàtì àìní tàkàtì ọ̀ ìṣìnà ni ó ní wa ó ti rí nìyẹn ọ̀lẹ́ ha ta ọ̀rọ̀ nàbí sùgbọ́n ní ìlú mùsùlùmí sọ pé al'umma tun yóò mú pín sí ila salati wa saba'ina firqa suna 73 al'umma yóò pín suna 73 kulluha fi nar gbogbo nan ni wọn illa wahida ni ya kanso ya wa no ya kana no ba asadin munji wahid wa nola kiyan wa nola kini wa kana ni kuji wal baqiyatu mutasabba'a mutasabba'a fara gbogbo ikú àwọn bíjìs ni kíyà káàkiri ìsù jẹ́ tààrà tààrà bayọrọ tí aláhàgà kọ́ọ̀nù ẹgbẹ́ ẹni kọ́ọ̀nù sí pé àgbẹ̀rẹ̀ padà gbà kí ẹni sẹ́bílì sí lọ́wọ́ kanáà ni kí lọ́wọ́ sọ pé pé ọlọ́wọ́ bá subhanahu tó bá wáyé pé yahadi bí ìlọ́wọ́ dùkúdà dùwánà wọ̀ súlù sàlẹ̀ ọlọ́run súlù àbẹ̀rẹ̀ ọkọ̀ ìfẹ́ ìfẹ́ adìsíbù kí sàlámù ó ní wa náà sábàmì àwọn ìdílé ọmọ bíi ọjà ilé ń wílẹ̀ ìgbọ́ wà wà náà tíwa ní ṣùgbọ́n kiri ìwé ọlọ́run pé ní ìdílé dáadùn sí ìlànà ìdílé ṣùgbọ́n lánàá ṣùgbọ́n náà lọ́lọ́run bẹ̀rù ṣùgbọ́n náà bẹ̀rù bẹ́ẹ̀ ni ọlọ́run bá ti mọ̀dáàfù wọ mọ̀dáàfù ilé yìí mọ̀dáàfù ilé iná lánà ṣùgbọ́n lánàá ìwé ọlọ́run ti mọ̀dáàfù mọ̀dáàfù ilé iná ti ṣùgbọ́n sàlámù ó ní wa bí abdu abdullahi abdulrahman bẹ́ẹ̀ lọ́wọ́ ó ní wa ọlọ́mọdé àbọ̀rọ̀ yìí wa bí a ní ń pè fẹ́ ara ẹ̀ma tó bí àwọn ẹ̀ma tó ń gbọ́dọ̀ àwọn bíbí àwọn omi nínú wọn o kan tó kọ́ wa gbé gbúmi yọ gbé ṣé wọn náà mọ gbúmi ni ọ abúgbúmi yọ kan àbò àbùkù ó ní àbùkù ní àbùkù méjì kan àmì bẹ́ẹ̀kì ìlú ọ̀lọ́ báyìí kọ́ wa ń kọ́ Ilé orí ìró yóò ti lọ́wọ́ bí pa olóògbé tí ó ń lò kó ti fi ìṣẹ́ àmì Nàìjíríà ní ìṣẹ́ ayé mi. Ó bí ẹwà ọlọ́run kò tún dànù wá. الآن تبقى في في الآية الكريمة سبحانه إنها كمان مجموعة هنا يوم تقضى لكن أدريس إلا السلام وفي السلام سيوا بالحظ لن كان المنزلة ونو نولاني يكون المراد بالشرائع الإسلام هنا هو في الإسلام وفي دعوه وفي مبيبي وفي أي شرائع الإسلام أو في منهاج المصولة هم دعوه قد يعمل بكتابة هنا قد يوع بمضافر يوع وقول ذلك مشراط به لكي ليو في ظلم بكتابة وصلى الله عليه لعلكم تتقون في ذلك يا لوبا أي ذا مذكور ذات كثير وصاكم لو بنسي وفي رفقين تنالوا بإيديك التقوى فلي فاجئك التقوى يتواجئك التقوى يدب جمع الله خير الدنيا والآخرة أمور يعيك الكلام الله سنة تقوى الدنيا تبقى تدك وسيء التقوى ودي أديوا أمور يعيك الكلام الله سنة ala. nínú tọ́ọ̀tù pé ó ní máa ayé ọlọ́ ọlọ́mà pẹ̀lú rẹ̀ àwọn ilé ìgbógun rẹ̀ gbogbo tó bá lé ọlọ́mọ sí ọrùn fún wọn jù ó di wa gbogbo tí ọ̀rọ̀ ah, lọ ní ọlọ́run ní ọmọ yẹn tí kò sára ẹ̀dá aláwọ̀ kí ni ìgbàjà ọlọ́run fún ọdọ àbúyọ ìjọ ni ọ̀rẹ́ ọlọ́run tó bá káàdì kì fún ọ̀rọ̀ dàbí àjọni ọ̀nà tó ní ọwọ́ ní àbúrò kò lè yé wọn ó rí ọkùnrin àgbọ̀n yìí iṣẹ́ oníṣẹ́ ìwọ̀n láàrin ìjà fáìnà àádọ́ náà náà ti ó dé wa wọ́n ti kúrò mi ní ọlọ́run ní máa ti alámàlẹ́ nínú ọ̀fun níbi ọ̀rùn ìrọ̀rùn ní màá rí báwọn kan fàáfàáfà ní oníkà ní ọ̀rọ̀ fún mi àti ẹgbẹ́ rẹ̀ ń fún mi ẹlẹ́ẹ̀karùn ọlọ́mọ nù nímọ̀ ọ̀lá ọlọ́mọ náà ẹrú ẹ̀ nímọ̀ kọ́kọ́lù báyìí nípa wíwú náà lẹ́gbẹ̀ẹ́ bí ìdèrò dúdú wà ọ̀tọ́kùn lọ́ àwọn yóò alìmùkùn lọ́ ọ̀rọ̀ lórí ọ̀tọ́kùn lọ́ ẹwọ̀ yóò alìmù lọ́rùn mẹ́ gbọ́ alábùkùn dà fún lọ́rùn wọ́n máa dúró rẹ̀ pé aha ẹlọ́kọ́ mi nímọ̀ yìí àmì ọ̀lá subhanahu wa ta'ala ó di ọba àdúgbò lọ́gbà jẹ ọba níjà adílé lọ inú mẹ́tò mú gbọ́nà àjẹrí márùn ọlọ́run ni wọ́n yìí tẹ́tẹ́ kú jáde alákùn fòkọ́ọ̀nà ọlọ́run gbọ́ fún ní fòkọ́ọ̀nà ìdápá ọlọ́run bọ̀ ọlọ́run fún ní fòkọ́ọ̀nà fòkọ́ọ̀nà ni kí ìgbàjúwájú rẹ̀ pẹ̀lú ọ̀gbẹ̀rẹ̀ rìn sí ọmọ pé ẹ̀rin ìrọ̀lẹ̀ ẹ̀rin ìrọ̀lẹ̀ lẹ́yìn ọ̀tá ni ọ̀tá rẹ̀ lẹ́yìn ó ní ẹ́ ó lè máa rẹ̀ mọ́lá bọ́kà gómìnà inú ọlá ó ní ẹbá rẹ̀ rìn sọ́jọ́ pọ̀tà ó jù lójú lójú ẹ̀ ìgbàjú ẹ̀ pé lè báyìí ó ní ẹ̀ngọ́ ẹlẹ́ẹ̀kìgbé ọlọ́mọ àgbàgbà gbéyàn إنما يتقبل الله من المتقين إنما يتقبل الله يتقبل من قدامه من المتقين حاجات لهم قدامه ودي أقول جبت القرقر في الجبارة لينا الله فولي ملاي يقوم نورا يمشي به الله في الجبارة فولي وما سيوه àwọn sọ́jà ní sílẹ̀ lọ́n ti ẹ̀sìn ní ìṣòwò fún ẹ̀kú sí ìjọba ìjọba kan wárí mẹ́rin sísan láàrín wọn gọ́lù kan ọ̀yá àfàbù sábẹ́ lónìí mọ́lẹ̀ yìí o ní ọba àbáyà fara àtàlù ìjọlọ ọgbọ́n kan ọba àmọ́lẹ̀ yìí àfà àtàlù àwọn àmọ́lẹ̀ yìí àfà ọgbọ́n ti fi sí ọwá rẹ̀ ọgbọ́n ni bí kálukú bí kálukú lè rọ́gbọ́n kú yà ìbálẹ̀ ti fi الحسين الدوسي رحمه الله هو عبد الإسلام مكة أنه قد الإسلام أقول باباه باباه باباه سيدنا أبو هريرة رضي الله عنه عبد الله صلى الله عليه وسلم يقول المكة على أكلوين ينجلوني يقول لهم ها ويلوين هو عبد الإسلام يقول لك أبايا مرة مكة كفاجين جونا ثم في تلو مدى الإسلام أنفوت رحمه الإسلام أقول

olóògbò gbọ́mbò òtútù gbọ́ kìí rèéjì ọba àgọ́ àìmà òtù ìrì oúnjọ gbogbo rẹ̀ ní wọ́n lọ kábà àwọn òsà wọn tẹ̀lọ́ wà gbọ́dọ̀kọ́bà ara ibi dìrì náà fìlà irú sísẹ́mù ti àlẹ́bì yẹn kìí pẹ̀lú wọn nínú ìsílẹ̀ ọ̀bà tí wọn ọkùnrin ihu olélẹ́yìn sí ìjọba tí wọn bá rí pé ń sọ̀rọ̀ ó sì fi òun ní ẹdí gbogbo akẹrẹ rẹ̀ kí kò fẹ́ ìlú kí ló ń ṣe ọ́ kún fún ọ̀lú ọ̀nà kí ló ń làkàì bọ́n tí ń wí ẹgbẹ́ òdò ní kọ́tù jákúrọ́ ní kò láńdí àwọn fún ìkíjọ kan bẹ́ẹ̀ ni wọ́n wí mọ̀ ní èkú náà ni wọ́n kó ìkíjọ náà mú ní ìkà àkàrí ó ti fa àlejò àti kúrò aláwọ̀ ahad ó ti àkàrà àti níbi ìkíjọ náà bóyá súnmọ́ nù bóyá náà kò tó náà hádọ̀ kòkó kíjọ wí ní kàhámù lọ ní ọjà ọlọ́run bá fáwọn ọlọ́run bá wa iná ìgbóló sọ̀rọ̀ nù wọn ọlọ́run bá wa ilé ìfẹ́ ìzọ́nà bá ilé ìláyé bá àti làwọn ilé ìsinmi ọ̀ṣọ́ àwọn lọ kí wo kí kúmọ̀ kọlu ọ̀ wọ́n tó dúró ti sọ́rọ̀ yàrá rẹ̀ láyé mọ̀ sí ilé mọ̀ ní bá gbọ́rọ̀ ní àríwá àríwá àríwá àkúrò bá dáná nábìkà bá ní àá yá Rasulullah tàbí àkọlọ̀ fún mi ní ìmọ̀lẹ̀ ọ̀gbọ́n ìyàtọ̀ níbẹ̀ kí n lọ sí lómi kejì gbogbo gbogbo islam gbogbo aláàbò ní bọ̀lá kram ara dùn níbi aláàmà jẹ́ alá ònú rọ̀ lọ́wọ́ bá máa fi kúrò àti mẹ́lẹ̀ fún mẹ́lẹ̀ bá dúnwájú báyìí nígbà lọ báyìí bí fọ́dúnláì ni wọ́n ní yàrá tó láwọn yóò kú àfún fún mi tẹ̀mí mi kí fẹ́ mú mi wọ́n ti fi ọkọ̀ párìn kí ni ti gírímù yẹn báyọ̀ náà àníbi bá bìtẹ̀rẹ̀sọ́ àti omi àníbi bàtẹ̀rẹ̀sọ́ ọ̀pá yẹn ìbálẹ̀ yẹn níbi bàtẹ̀rẹ̀sọ́ àti ọ̀pá rẹ̀ náà lọ́wọ́ ìbálẹ̀ máa ti ibi ọ̀pá rẹ̀ ó bí rẹ̀ ó wù kókò kìló influence òun yẹn ará ló yọ gba Islam ẹni yà gba Islam bọ̀rọ̀ àti ẹ̀yìn ìyàwó àti ọmọ rẹ̀ ó wù kó òun láàrin ìlú òun gba Islam ní ìrọ̀bí wa pé àti Islam ìgbàna owó náà lọ́wọ́ àti ìdọ̀rọ̀ wa lọ́wọ́ ìpínlẹ̀ ya Rasulullah àwọn aláwọ̀ yóò bẹ̀rẹ̀ mùsùlùmí fún wọn mùsùlùmí fún wọn lẹ́bi ní ara wọn ìfẹ́ wọn láti fún wọn nígbà tí gbogbo nǹkan lọ láwa gbogbo ọ̀hún jẹ́ sọ̀rọ̀ là nígbà gbogbo lọ́dọ̀ yìí fún wa lọ́dọ̀ wa gbẹ̀rù lẹ́bi lọ́wọ́ ni a lẹ́bi ní aláwọ̀ ìdí dùsàn aláwọ̀ ìdí dùsàn alam ọlọ́run fún ọmọ wàrà dùs ọlọ́run fún ọmọ aláwọ̀ ìdí dùsàn ọlọ́run fún ọmọ ìdí yorùbá àwọn ọmọ yorùbá ọlọ́mọ ìdí nàìjíríà ọmọ nàìjíríà àwọn nàìjíríà nàìjíríà mo náà mọ̀ sí pé ọlọ́run mo ti bọ́rọ̀ rẹ̀ ti kọ́ kàbí ojú nínú nù aláàmà ìdí nàìjíríà náà bí láwọn ìlọjà rẹ̀ títà ní náà jẹ́ ìkọ̀ mẹ́nu àbí ọjọ́ ìlọ náà bí láwọn ìlọ ní àti bẹ́ẹ̀ wọ́n fi gbogbo wọn tó bá àbúrò rẹ̀ kìí ṣe pé ọdún kejì tó dín wọ́n ti jùlọ bá dìbò ní agbára yìí wọ́n kìí ṣe báyẹn lọ́dọ̀ bá ìsìlám ti gba ìsìlám láti lọ fún náà tó fáyé. wọn ẹ̀rọ pé àbúrò rẹ̀ àwọn ará dùs ni wọ́n pé àbúrò rẹ̀ àdúsí àbúrò ní à ń ta lọ ọ̀pẹ̀ kan bam hmm. àwọn olùkọ́ ọlọ́mọba ń gbangba lè kíyàmà táwọn èèyàn bá ń gbà ní àwọn oníwọ̀n alábẹ́ gbòógì tí wọn ilmùtàkínà fi dìláàl ilmùtàkínà fi dìláàl àwọn olùkọ́ ọlọ́mọba ń gbangba lè kíyàmà tí mo bá ń gbà wọ́n àwọn ọmọ àwọn ọmọ ìkàlẹ̀ àwọn ọmọ ọmọ àgbẹ̀nà kí wọ́n mọ̀ tàkì náà fi báyìí ní ọ̀yọ́ ọmọ àrùmí ọmọ àmú sílẹ̀ ìgbàdàn náà ìgbàdàn náà ni wà ti mú káàlíyù ọdún ìṣúgbọ́n yẹn mọ̀ kò sí gbogbo kí ni ìdíyẹ ilé ẹgbẹ́ náà ó ń gbà fún ọmọ ọlọ́ba ó dé ìlú àwọn wọ́n pẹ̀lú adé à ọmọ ìkàlẹ̀ náà fi báyìí ní ọ̀yọ́ ọkọ̀ wá àti ọdún máa jù èsì wọ́n nílò ìgbà ọ̀ṣẹ́gẹ́ ní jàdílá wọ́n kà lẹ́yìn pẹ̀lú ògùrọ̀ ọ̀bà lọ́la ọlọ́gbọ́n tó kún gbé ìgbà mo tàkì iná mafáàdà mafáàdà báwọ̀ àwọn ó jèrè ní mo tàkì àwọn ó jèrè wọ́n jáwà ní ọlọ́ba àdá ìkà wọn ò ní àwọn bọ́kú ọ̀nà àbàtàwọn ìdàb وقواعب اترابا شنو القواعب قواعب الله اكبر او مجي اترابا دون مثلا يبو ايه افعل يلو يدو ما وجدنا لما وان توري كما وجدنا قواعب اترابا وقاسا بهاكا او àwọn tó mú nǹkan láyé tó rẹ̀ mú wọ́n ti bá fílẹ̀ ni wọ́n ti mú báyìí wọ́n ti bí i kí láti bí ọtí ayé náà yẹn mú wọn máa padà jù rárá o àìsàn wọn fi ẹgbọn wọn láti zẹba ṣùgbọ́n àn ẹ̀sán lọ́n fi fún wa àkọ́ àn ẹ̀bù ni ju ẹ̀sán lọ tó iṣẹ́ tí o ti bẹ́ẹ̀ iṣẹ́ ti fi bẹ́ẹ̀ bá àn ọlọ́run ẹ̀sán ni àkọ́ àn mi bọ̀ bíkà ìgbésẹ̀ lọ́nà ọ̀bà lọ́nà ọ̀bà bá àwọn tó ń gbé ẹ̀bùn ọlọ́ba ọlọ́run ẹ̀kọ́ wọ̀ fún òfin tó gbọ́dọ̀ fún ọlọ́ba ọ̀dún náà òfin tó gbọ́dọ̀ fún ọlọ́ba ọ̀dún náà akọ́jú bá ń lọ bíkẹ́ àmì ẹ̀mẹ́ ẹ̀dígbò ẹ̀mí akọ́jú bá ń lọ ọlọ́mọ sí àwọn ẹ̀rú ẹ̀ ó dí ẹwà ọlọ́mọdáwà náà ẹ̀rú ẹ̀ dáadáa ọlọ́ba ó dí kò fàṣẹ àwọn ọba kún sàṣàánú ọlọ́ba náà káwí ذلك ذلك مذكورا انتصارك لتنالوا بإدرجة التقوى فلمجد التقوى والالتزام بأمر بها بما أمر الله به الرسول في الدمان تلوم بقلاته الجيشة كما لو عبد الله ها قال ابن مسعود رضي الله عنه قال من أراد أن ينظر إلى وصية محمد صلى الله عليه وسلم هذا وصية محمد صلى الله عليه وسلم فليقل قوله قال ابن مسعود من أراد أن يرفع إلى آخر الاسلام هنا هل الأصل والتشويك السؤال المكروني أجمع الجناري والله فيه ليقرأ الإسناد محمد وصية بمعنى أحد أدنوا لم تردفوها ولا يكون أحد وصية إلا إذا كان في أم في أمر عام هذا لم وقول محمد صلى الله عليه وسلم قل محمد صلى الله عليه وسلم أي رسول الله محمد بن عبد الله تعالى قالوا تعالى منه وقالوا أتلو إليكم ما هرم ربكم عليكم ẹ máa bọ̀ kí n tó ń sílé wọ̀ fún yín an la tu shirku bi shay'a nasbabu wala ila qawli wa anna hadha siratun mustaqim fattabi'u wa la tattabi'u subul ojú àwọn olùmọ̀sọ̀fọ̀rọ̀ yìí wà náà ṣe bí nàbí pé so tí ó dẹ̀ apẹ̀lá lọ́dà àwọn èèyàn rẹ̀ tí àwọn èèyàn rẹ̀ gbà fún wọn tí ó fara lọ́dà nẹ́bí kánẹ́bí sí gbà fún wọn tí ó sì kéle kánẹ́bí sí gbà fún wọn tí wọ́n gbà. dáhùn tí èèyàn bá ara àwọn èèyàn ní ìdìbò rẹ̀ tó a lè á máa bọ́ àwọn afá pé àwọn ni wọ́n sí ojú ọ̀nà ọlọ́run bá ní àbí àwọn ẹni ẹni ọlọ́run ò fi gbọ̀nà gbogbo àwọn ará abdul náà jẹ́ pé bímọ àfihàn wà tó dúdú fún ọ lẹ́yìn náà wọn ò sí àwọn ìbílẹ̀ gbà tí wọ́n alóbi islam títí fẹ́lú gbìyànjú islam tí wọ́n gbé kọ́ra fàdúà bí ìjà làmà sí ṣé òfin òfin rẹ̀ mọ́ wọn lọ. mọ́dún bello wọ́n máa ọmọ rẹ̀ mọ́dún bello wọ́n yẹ kó mọ́nà fẹ́ tiwáàzì ṣé òfin tiwáàzì òfin tiwáwà ń ta bẹ́yìn iṣẹ́ ìmọ́lá ọba wà ń ta wọ́n rìn sí mẹ́rin jáde mẹ́rin òjáde mẹ́rin òjáde wọ́n jí bá wọlú lọ àwọn yẹn tí yín sí wọ́n bá tẹ́tù kọjú sílà wọ́n yín tí gbàgbé wọ́n bá àwọn yẹn tí yín sí káàdì wà ní wọ́n ẹ̀ ọ̀sùn mẹ́rin sí káàdì wà dúwà àwọn yẹn tí yín tàwọn sí pọ́ǹ tó gbótì wọn kí ni gan ṣe fún wa pẹ̀lú mi kí kí n sì sọ yóò fẹ́ kó sì mi gbọ́ láti kí ìjọ náà wọn bá kọ́ kíkọ́ ló ti sọ Muhammad Bello ó fi ra pé gbogbo ohun Muhammad sùkúrà polio nígbà tí máa ṣe àdúrà nínú gbogbo àyà dáadáa wọn akẹ́kọ̀ọ́ náà gba ẹni bí ṣe mọ̀rọ̀ bíkà ara o ó gbọ́ lọ́wọ́ bá ọ̀rọ̀ tó ń bẹ́sọ̀ ẹ̀dá kò dúró bùtù nìkan wọ́n bẹ́sọ̀ tó bá fún ààrẹ lẹ́yìn náà jẹ́ olùfà tó bẹ́sọ̀ ó di yéwà ní ìkú tìmí lọ́tún ṣe tọ́ọ̀ táwa ni ọ̀pọ̀ wọn ṣe tọ́ kìíní kìíní kà ó ti ti lé